save hundred naira for five days you can that's five hundred naira you can buy one derica of groundnut you roast it you start feeling when your children come back from school and they are drinking garri and you say okay oya egbepa ekere gefi respect there to dey from there and even if they eat out of that groundnut you will still make more than that five hundred naira. at the end of the at day the of i have done street business i know how it is if worse come to worst take two thousand naira go to ilé epo. àwọn tẹ̀ ń sọ yìí àwọn housewives ẹ̀ ń sọ yìí àwọn ọmọge ń kọ́ yes. ọmọge kí ló ṣẹlẹ̀ tí ọmọge tí ò lè ṣe business. àwọn náà ṣe business ṣe olóṣò àbí kì í ṣe business ni. tell us please. the bible says that gbogbo ẹ̀ṣẹ̀ tẹ bá dá outside the body eléyìí tẹ dá sí ara yín you are not committing it to humanity and to God alone you are now offending your own body the temple of the almighty god and your body suppose to be you are defiling why Olusha? lọ́jọ́ tí tẹlifíṣàn alóore fún àwọn yorùbá pàdé arábìnrin tí ẹ̀ ń wò yìí bó ṣe bẹ̀rẹ̀ làbárì ẹ̀ nìyẹn o ọ̀mọ̀wé alákọ̀wé ni ṣùgbọ́n ẹ̀kẹ́ márùwá ni ó wà nígboro èkó láàrin oṣù márùn-ún tó gbégbá iṣẹ́ ọ̀hún ìyàwó eléyìí ti ń ṣe dáadáa o bí oko kò bá jìnnà wọ́n ti sọ pé ilá kò kí ló so didi graduate dẹni tí ń wa kẹ̀kẹ́ márùwá kí ni èrè kí sì ni wàhálà àdí iṣẹ́ ọ̀hún kò tán síbẹ̀ o gbogbo olóṣù ayé ẹ̀ súnmọ́ bí gbogbo bọ̀dáfẹ́ ìdí ẹ̀yà wá ẹ̀ wá gbọ́nà àrà tẹ́yìn náà lè máa fi rí tọ́rọ́kọ́ bọ̀ fi ṣàǹfààní nínú lórúkọ mi ni ọmọ omi àwẹ. ọmọ omi àwẹ ọmọ olúwo ni iná. èkìtì èkìtì ń bo. èkìtì rẹ. business yìí amáró àtẹ̀wá yìí ìgbà ìgbà ọlẹ bẹ̀rẹ̀. two thousand. okay about um, five months six months. ago ta ló kọ yín. ọ̀gá mi náà. ta lọ̀gá yín. <laughs> her name is Rebecca obìnrin ló kọ yín àbí. yeah she and the husband. really Rebecca and Mr. Johnson the husband is Mr. Johnson. báwo lè ṣe church lè ṣe mọ̀ wọn ni àbí iye jọ ń gbàdúgbò. yeah church was. so àwọn náà inspire yín. Mm, no àwọn kan náà inspire me there was um, one of our members too. I was uh, during one of our women's conference. She came and gave a testimony, but like uh, like uh, she just charged him and àwọn ọ̀rọ̀ tó sọ inspired me that ah if a woman she actually said it got so bad for her and the husband that ọkọ ní láti lọ máa scot pẹ̀lú àwọn ọ̀rẹ́ ìyàwó scot pẹ̀lú àwọn ọ̀rẹ́ so they returned their children to the village to go and live in the village wow. but by the time she got the keke and she started the keke business they went they got a new apartment they went to bring the children enroll them in good school they say wọ́n ti you, wọ́n ti. nídìí à ń wa kẹ̀kẹ́. in fact God just helped her that. Yeah somebody from overseas mm. just was coming from um, the airport tó yẹ débi Ìkẹjà bridge yẹn wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ah beautiful lady like you kí ló ń ṣe pẹ̀lú this kind of kẹ̀kẹ́ the kẹ̀kẹ́ is not good ó rọ̀ fún so ó wá ní òun òun òun fẹ́ gba higher purchase because the the the the, the difference is much mm. between the cash and carry and higher purchase. Mm so fortunately and the man just intervened God used the man ó ra another kẹ̀kẹ́ fún ó dẹ̀ sọ fún gòkè ń máa gbé fún kó sanwó padà was hmm. paying back the real cash. okay kò fowó lé fún when I been repairing how long Roma fit song I think she gave a year or so and she was able to pay back before the one year wow. so the guy was um, before koto pari owo gan the guy was just like do you still want to continue with the keke or do you want to do another business vehicle? okay vehicle okay. Money, òun bíláìkì kèké because ọkọ òun mú kọ́kọ́ pa mọ́tò ọkọ òun mú pa mọ́tò. o tún ara mọ́tò fọkọ. so go and bring the husband one bra space bus fọkọ for you wow. too so and you know with that God just transforms. but what are they doing now still in the yes, business. yes wọ́n ṣe ṣe business náà àbí. mo gbé lady yẹn jẹta. wow hello ma kí o tó di pé bí ẹ ń ṣe lé ìwé rẹ̀ ń ṣe tẹ́lẹ̀. Um, at the time we go enter fruit. I have a food store. I do rentals, this chair canopy rentals. I do meat. I kill cows. No frozen meat. Ten tangba. I, I still do frozen meat and ice bread. Okay. So, but me, she fruits for like, except for order. If you have a good order and, and they will still do the rental. then why choose this? Because it, it, I want to say no, they, they are good business. They are good business, but there was um, the problem of relocation at the time. I was re- I relocated to another location, and it was not easy for me, especially with the fuel hike. So I could not run my business on my car. I used a, a car to the glory of God. I used the Toyota. Corolla. Okay, you really? But it was too high. So things okay. Expensive, bringing my meat and the pomo and fish out and it was not uh, but it was it's a it's a it's a it's an outskirt. okay okay. so you know we just thought of it that we kí ni mo tún to help my family you know ọkùnrin things. Then you o ìyẹn gbọ́dọ̀ support o. so my husband is a eh, is also self-employed we are wow. both estate of yours and valuers graduate. Yeah but easy for him? on that she now easy was supposed to be a fellow but but ọmọ owó ti jẹ ká push even me by now I should be pushing my fellow but um, yeah. ìyẹn lórí then this one. the glory of God I just thought of it if this woman can do it why not me. Really? So I just picked up that interest and I told my parents. I didn't even, I told my, my mom. So I just told her, I just chipped in that come on, I go share anymore. So I don't know how she just went to leak it to my dad. And my dad was like, no, wow. Ekiti, you know. <laughs> I didn't go on, she helped me, family called me. No, we cannot. I said, Baba, you can only choose. If it's okay, you, you get me a bus. Do bus, don't do koroku. But I don't do keke. But maybe you should transport her. Uh, ah tẹ́ bá ṣọ́ra máa ṣọ́kadà eventually that's the glory of God we agreed eventually so we got money No, know I gba gbogbo ilé gba everything then we got loan. and you bought it. it because I actually wanted to go for it which is my husband is not a risk taker like me was like. If you are ti ní kó má ṣe but if you insist on doing you cannot go for air purchase wọn gbẹmí ẹ okay, but all man you know and then me i even sat and i thought of it the difference was like seven eight hundred k why would i do that and be working for my money. hmm. so i worried about it i tried to god i cried to my people you have to help me with this eventually sha ọlọrun ṣe that's the major thing. so báyìí sìn in five months compare sí bẹ́ẹ̀ ṣe ti ń rún mọ́ tẹ́ ti rún bọ̀ kí ni yàtọ̀. big wow. you know why it's big it's because kọ́lọ̀ mọ́ fa ẹ̀rẹ̀ ṣe. àmín. as long as i'm able to get fuel in my keke tí to dẹ̀ it. children I go be sí crisis náà in few in less than thirty minutes yes it's as good as that. Really? Yes. You can take but you said you you've moved out of Lagos to an outskirt. Then ọgbà mo I run again then ọlọ́pàá lasma agbèrò how do you manage all these people. ẹ ti di family. you know how to ah this my journal you know how to take care of it it's frustrating it's i won't fr lie anybody that is going into this what what is zero minded like somebody like my husband no no there was a way time my mom was like yeah, give him big key let him go i just told her point blank i i won't even let him ẹ lè wá pa fún mi ẹ jẹ́ kí n but me uh, i will cry i will stop crying gbogbo ya. Hmm. you understand by the time they will drag drag drag drag drag tó bá ya. Hmm. i will give them money right hmm. but uh -uh, they will still leave me alone. àwọn ọlọ́pàá àbí lásìmọ̀ àbí àbí whoever àánú wọn oh, oh, then how do you manage home àwọn ọmọ náà àbọ̀ ti dàgbà ni how do you take care of them self-employed. Mm -hmm doesn't very bad, so he doesn't go out. He works from home. Okay. Because of the rent and everything, he decided that okay, if I can afford one off, he just work from home. Since most of his work is food work, hmm. he's, he's specialized on valuation. So if you call him, he'll just take his tools, take his car, uh, go to the site, work. he needs to see you anywhere, you. But life is better now. Life is better. So most of the time, if I'm not at home, if he's at home, he's there. If he's not at home too we just work toward going home early so that when the children come, we go be free. so like how many hours you work a day. actually because of the bad road in odowa i'm supposed to come out in the morning close around say eleven twelve rest, then come back around maybe four but because of the bad road. I just run it throughout the time. Uh, so sometimes we just park somewhere, relax, look the world and go, pray, eat. And sometimes, even if I ṣe ń wo then tíṣẹ́ bá ṣe tíṣẹ́ ò bá ṣe I have to run. Then this fuel tó wọ́n rẹpẹtẹ yìí, bá rẹ̀ manage. Iyọ̀ tèmi o. Oyọ̀ tí oyọ̀ tí ń Then to many out there àtọ́jọ́bìnrin báyìí, kí lẹ message wo lẹ ní fún wọn? Message. Every woman dey sing every woman must do something. if your husband is so mad tí ó jẹ́ pé ó stingy kò lè stingy kó má rí hundred naira yọ ọ́nà oúnjẹ tó máa fún ẹ you can go hungry for the sake of that you have a future the children have a future there is a child on the street tí ò ní tí ò ní hope tí wọ́n ní you can help that child even in your own state if it's hundred naira you can save per day if it's fifty naira there's one woman i have a business i, I make drinks 15 naira drinks i wash bottles and make the drinks for children i supply school but mo ti bẹ̀rẹ̀ ṣe èmi ò dey for bottles she understand i just told the woman immediately she passed into my house i just told her i'll give you this drink but mo she hmm. does she's not employed the man is a minister He's a is a pastor man i don't think he's well paid i'm giving you this business use my freezer she uses my freezer at home now i now told her owó agbálẹ̀ láti máa bẹ̀rẹ̀ owó agbálẹ̀ is one thousand naira per month don't let your husband be burdened with it save fifty naira per day tó bá ti gba owó ní àwọn schools yẹn mú fifty naira kó lọ mú sọ́wọ́ èèyàn má kí ipò ẹ̀fọ́ lọ fi sí ọwọ́ èèyàn tó ń tajà tó mọ̀ pé kò lè náwó ẹ̀ fifty naira five times in a week is two hundred and fifty naira two hundred and fifty naira four weeks times four that's one thousand one thousand naira for owó agbálẹ̀ ó ti pé you can now move it further by saying mo fẹ́ fi owó ọlọ́dẹ sí by saving. supporting her husband. supporting with that that man will respect you more the children will respect you more no woman sit kó má ṣe nǹkan kan rárá ó ní pé torí òun jẹ́ housewife even if your husband pay you salary your children there is a there is a way to jẹ́ pé lọ́jọ́ iwájú respect yẹn ò ní kò ní tó. our father does everything they will know no matter how much that man hides. it but no rí recharge card lásán lóòótọ́ lóòótọ́ kò sí gain but you are doing something they will see it like that. Ah, my mom is ah, ah my mom too she does something. and the women emulate her. Ah. orí ìrìn dẹ̀ lórí wà. Hmm. kò sí òde kan lu yàrá ọkọ ẹ. you hmm. understand your husband can help you but that's all one person really help. but this nísìnyí it's not about people supporting now it's about you yourself being somebody. Agile, active. You yourself being active, you yourself knowing what is happening in the world. Be okay. Do you understand? I always tell women, if you save 100 naira for five days, you can, that's 500 naira, you can buy one derica of granuts. You roast it, you start feeling. When your children come back from school and they are drinking gari, and you say okay oya ẹgbẹ̀pà ekele jẹ fún respect there to be from there and even if they eat out of that groundnut you will still make more than that five hundred naira. at the end of the at day at the end of i have done food business i know how it is if worse come to worse take two thousand naira go to ilé epo go and put. àwọn kẹ́hìn sọ yìí àwọn housewives ẹ̀ ń sọ yìí àwọn ọmọge ń kọ́ yes. ọmọge kí ló ṣẹlẹ̀ sí ọmọge tí ò lè ṣe business. àwọn náà ṣe business ń ṣe olóṣò àbí kì í ṣe business ni. business business tell us please. the bible says that gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá dá outside the body eléyìí tẹ́ dá sí ara yín you are not committing it to humanity and to God alone you are now offending your own body the temple of the almighty God and your body supposed to be you are defiling why olosho why would you do that when I was in the higher institution in fact when I was in secondary school I was a boarding house student and I do business whenever I come home I tell my dad my dad give me fifteen naira I follow my mom to the market. Ekiti or Lagos? Èkìtì Let me know Lagos yẹn. I follow my mom to the market. Tó bá jẹ́ wípé ìgbà lówó fifty naira ká màá dá owó màá pín ìgbà màá wá tà. Tó bá pọ̀ sàn ló kà màá wá tà. It's not as if pé bóyá ẹbí ń pa mí. But you know, At least to do I something. I just chose to do that. And my parents were just like, you know, my mom appreciated it, but my father was just like, kí ni àwọn fifty fifty naira business dey like she's fine. They were not doing much. Ẹ lè sọ fún wọn. To the government. Ah well it is well o oh. if there's any way they can support they should but i wouldn't want anybody to wait on government government to do their own but can they reach you where you are it's only few they can reach government fúnra rẹ̀ jẹ̀bẹ́yàn ni can he do all it's only God that can do all so me i'm not even tí government bá fún wa tó bá yẹn pàwọ́ àwa wọ́n ṣe o glory be to their name of God in their life náà bá dẹ̀ ṣe náà. orúkọ yín orúkọ yín lẹ́kọ̀ọ́ sí ma orúkọ yín. my name is Ọmọ́wùmí Adéyíwọ̀lù àwẹ̀. tó iṣẹ́ wa owó wà kò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ o ó dàbọ̀.